وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول الله عز وجل في محكم التنزيل أعوذ بالله من الشيطان الرجيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون ọlọ́run bá wa nínú ayé kẹtàlélọ́gọ́rùn-ún nínú sọ́rọ́tò ayé àná ọlọ́run bá wa láti kápọ̀ kan ó sì ń kọ̀ fún wa láti pín yẹlẹyẹlẹ tó náà lọ́wọ́ ó ti tó láti fi ọ̀kan nínú méjèèjì bá wa sọ̀rọ̀. torí kálíbà àgbọ̀kejì yé ẹ̀sọ̀ kan ó ti tó láti fi tẹ̀lé lórí pé ẹ̀gbọ́dọ̀ fún yẹlẹyẹlẹ ẹ̀gbọ́dọ̀ fún yẹlẹyẹlẹ ó ti tó láti fi mànà lọ sí ti wípé ẹ̀sọ̀ kan subhanallah ṣùgbọ́n àwọn àti kìí sọ̀rọ̀ kó fi afán ìka sílẹ̀ lẹ́nu kó tó sọ pé kò yé ọ̀yọ́ òun rò fún wọn ní ká sọ ká ní àmọ́ kò dúró ká fún yẹlẹyẹlẹ àbí òun rò fún wọn ní ká má fún yẹlẹyẹlẹ wọn ká má sọ ká kò sí pé kò sí bẹ́ẹ̀ sì ti sọ ká bẹ́ẹ̀ sì fún yẹlẹyẹlẹ àti ti kò sì sí bẹ́ẹ̀ sì fún yẹlẹyẹlẹ bẹ́ẹ̀ tó sọ ká kan náà. واعتصموا بحبل الله جميعا gbogbo yín pátápátá ìpolongodo ẹni jọ ìrọ̀ okùn ọlọ́run lápapọ̀ yín. ọwọ́ mú tiẹ̀ kéèmì ọkọ̀ ọwọ́ mú tèmi wọ́n kó jábẹ́lẹ́ kíkálukú ọdún mú yẹ́ ẹ̀gbẹ́ kí ẹ̀sìn Islam. ẹ̀sìn jama ilẹ̀ islam ẹ̀sìn sọ̀kan ilẹ̀ islam lẹ́kùn tí lẹ́kùn ìlẹ̀kì ìsọ̀nà sọ̀nà àkùrán ọ̀rọ̀ ni láàrin àtẹ́gbọ̀n Muhammad sọ̀rọ̀ máa ní wọn sílẹ̀ sọ̀rọ̀ nígbà nàbí ọ̀sọ̀ báwọn kékeré ó sì ṣe ìlànà báwọn mùsùlùmí náà ṣọ́kùnrin àti ìyá mi kíkẹ́ sọ pẹ̀lú gbogbo ẹnu wa pé kíkẹ́ pèlè ọkọ ọmọ tẹ káwọn ọkọ ọmọ tó wa ṣùgbọ́n mùsùlùmí sí mùsùlùmí ọ̀rọ̀ lẹ́kọ́ dé òkúmu ní ẹ̀dín ìsọ̀tẹ̀. kò lóná mùsùlùmí gbogbo àwọn mùsùlùmí ni wá kò sì sí nítorí tó bí mùsùlùmí ọ̀dọ́ lọ́tọ̀ ẹlòmí ní ọ̀dọ́ lọ́tọ̀. nǹkan kan náà ni ó fi ká wa gbóyè gbà kan òpin sóde ìlédè ọmọ wà ní wọn gbà mí ìgbà òkú ló ti lè kó rí ọmọ ìyá láti ẹ̀sìn tó pa wá pọ̀ láti fi tó ṣe tòṣùgbọ́n pé àwọn eléyìí àwọn ọ̀nà tí wọ́n yàtọ̀ sí wa àwọn eléyìí ẹ̀sìn tí wọ́n ṣe sí wa kí gbogbo ó sì wà lọ́sà ọ̀mbrẹ́là Islam kò lè tẹ̀lé ìrẹ́lẹ̀ ti dé pé ìmọ̀ àti ìkókó àtìsọ̀fẹ́ ìràkàfẹ́ra nínú kan jẹ́ mùsùlùmí àti kòtù ní kékeré àmọ́ ọ̀rọ̀ pé mùsùlùmí ní gbogbo wa ṣùgbọ́n tọ̀tọ̀ ni wa tẹ̀bá gbọ́dọ̀ nìkan sọ bẹ́ẹ̀ ọ̀gá ti gbọ́n máa ti jẹ́. wà á tẹ̀sí mu fi hábìlì lẹ́yìn jẹ́míà gbogbo yín pátá lápapọ̀ yín ẹ ti jọ gbé máa pọ̀ kẹ́ ẹ yí okun ọlọ́run ọba fún lápapọ̀ ẹ̀kọ́ ọ̀gbọ̀dọ̀ ó sì rọrùn ọ̀la ẹnu sábàbí tó fi rọrùn sábàbí tó fi rọrùn ni pé Islam sẹ́yìn yẹn ẹ̀sìn ni ìtẹ̀ bísíǹnẹ̀ ẹ̀sìn ó yàtọ̀ sí bísíǹnẹ̀ àti sọ̀kan lábẹ́ ọ̀mbrẹ́láìsì ọ̀rọ̀ púpọ̀ lópin ìgbà tí gbogbo ẹni tó fẹ́ sọ̀kan lábẹ́ rẹ̀ tó bá mọ̀ sí àgbẹ̀jẹ̀. ṣùgbọ́n àti sọ̀kan lábẹ́ ọ̀mbrẹ́là business ó ṣòro nítorí pé tí ẹ bá ní ẹjọ́ fẹ́nu kò lórí nǹkan kan ẹ̀rí káwọn kan tó yá wọ́n tó yí iṣẹ́ ẹjọ́ fẹ́nu kò lé lórí padà because àwọn ọmọ wò pé àǹfààní tó wà nínú iṣẹ́ ẹjọ́ fẹ́nu kò lé lórí fáwọn ọ̀pọ̀lọ́ títí torí ẹ òun kàn ṣe òun kàn sọ pé òun gbà ní fún ọ̀pá lóòótọ́ àwọn òbílà ìdí nì tó fi jẹ́ kí àti sọ̀kan láti ọ̀mbrẹ́lá ọ̀rọ̀ púpọ̀ ìdá كان المتدينون متجربين لله لكن بطلت قوم يسير تسيرون wọ́n jẹ́ ní tí ń ṣe torí tọ́lọ́ ìṣe pé business wọn fẹ́ sílá. wọn ò lè sọkàn kódà tó ti pé Islam náà ni wọ́n ṣe lópin ìgbà tó bá jẹ́ pé Islam yẹn wọ́n kàn lò ní as means of income. kò lè ṣe é ti fún ọ̀tọ̀. eléyìí lọ́pàá ló ṣe pé tí ẹ máa ń polongo kásọ̀kan kásọ̀kan kásọ̀kan lọ́nà àwọn ẹni tó ti sọ ẹ̀sìn di ọ̀lọ́ńdẹ́ wàláhì wọn kẹdà bí gbàtí yẹn sọ bá ti bọlẹ jẹ nítorí pé bóòlù àwọn ti fẹ́ ṣọ̀kan bóòlù àwọn ti fẹ́ ṣọ̀kan gbàtí fáwọn àwọn jọ ń pawó ni àwọn kan ní kó lẹ̀ bóòlù àwọn ti fẹ́ ṣọ̀kan nígbà tó ti pín òde náà lókun lábẹ́dá lílọ láàrin ọ̀sẹ̀ yìí àwọn òsìlé mẹ́ta lọ tọ gbogbo ó tọ́pa òkú wa káwọn ọjọ́ sí àrẹ bóòlù àwọn ti fẹ́ ṣọ̀kan náà tó ti di business Nigeria limited So ìgbà tí bá sọ ẹ̀sìn sí business Nigeria limited lẹ́sẹ̀ ẹ̀ẹ́dìjọ́ sọ̀kan wà láàyè àmọ́ tó bá jẹ́ ẹ̀sìn Islam yìí ni tó ti pé ẹ̀sìn káṣí lọ́nù ẹ̀sìn káṣí nígbà níbi Muhammad sọlọ wà ní ìrọ̀sílẹ̀ fún ẹ náà fi ní bẹ́ẹ̀ sáàbì ní sọ ó kankankankan ó ní gbogbo sọ̀kan bóòlù àti ní sọ̀kan ọ̀rọ̀ kúnlẹ̀ wà olúwa ẹlẹ́dàá táwa ń tẹ̀ méjì. وكمل ورسولنا واحد النبي محمد صلى الله عليه وسلم وقصد وكمل وقبلتنا واحدة القبلة كان بالجوكا أيوة كان هنا لكن كعبة وقرآننا واحد القرآن يوافق أيوة كان سياسة gbogbo wa kpatana alijanna kana la fɛ wɔ ina kana la ti taa fɔ a bi taa lɔ fɛ wɔ na kò sí dáná fẹ́ wà lẹ́yìn náà kò sí tòkí àná ní kọ̀ọ̀kan sí àìwá sọ̀kan ndí máa fi ọ̀pọ̀ nínú àwọn sábàbí rẹ̀ òun náà ní tí a bá yí ẹ̀sìn padà tó fi náà fi wọ́wọ́ ìdínú tóbi jẹ́ pé àwọn ẹni tí wọ́n lọ́ máa ń pín sàrà láti ọdún kan ẹ̀sìn wọn wọ̀ ẹni tí wọn ọba fẹ́ máa fún nínú sàrà ẹ̀rí kan wọn ní kò tún ní dẹ́jú lẹ̀kọ́ gbogbo wa ti ṣe gbìyànjú pé kò náà dára pọ̀ mọ́ ọ̀rọ̀ máa lé nítorí pé wọ́n ti sọ di ọdún jẹ bóòlù àti fífẹ́ sọ̀kan nígbà tá a bá fẹ́ Islam lọ́dún jẹ láti kọ́ ní gbogbo wa ní sọ́fẹ́ ara wọn tẹ́wá fẹ́ sàárín àwọn èèyàn lórí ní ìsìn owó náà wá tó o dé nìsín wọ́n gbé fún apá ìsìn owó yìí akẹ́kẹ́ fún fún àwọn èèyàn tó àgbà ọba ní gbogbo ẹni tó bá dé ní five minutes after four fún ọkọ tẹ̀tẹ̀ gbogbo àti ọdún tó pọ̀ fún ọkọ tó bá yẹ tọ sẹnu pé wàhálà ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ní ọbẹ a kó o ní ọkọ tí a ní ní ìsòrí bí nàìjíríà a ètò ní ètò láti ẹ máa ń da ètò ẹ máa ń da ètò láti o gàdó wàhálà ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ní ọbẹ ẹlòmíràn tó máa gbé lónìí á ah, kàrà wa ní tẹ̀lé a ti gbà lókè islam kẹlẹ là anábì wa yọ kẹlẹ ọlọ́run bá wa sáà ti yọ kẹlẹ ní kíbla wa yọ kẹlẹ ní subhanallah tó nígbà tí wọ́n ti sọ ẹ̀sìn sí wọn tó ń jẹ ọ̀rọ̀ owó wàhálà àtẹ̀lẹ̀ wọn bá iná ẹni tó bá apply lórí gbogbo àwọn èèyàn máa ń sùn níbi wá tẹ̀sán ara wọn ó rí pé lẹ́yìn kó abala púpọ̀ rẹ̀ bí wọn sábà bí tí o ti kún lè sọ̀kan tó kún wọn ti yẹlẹyẹlẹ tó lọ́wọ́ bá ní ọgbọ́dọ̀ sí kò sí wọn lè sọ̀kan ìgbọ́lọ̀ tó pa wọn láti ẹ̀ òun náà láì máa kan àyìnbọn kan ọkọ̀ dínà káwọn tuntun yẹn kọ̀ náà nítorí pé oúnjẹ tí kálukú bá ti kàn ààrẹ tọrọ àmàjò díẹ̀ tó bá wọ tó bá wọ sí torí pẹ́ẹ́nì kan tó ń yọba ti ṣẹ́kù islam ìsìmájẹ olóòtú kan yóò fún ìmájẹ ìsìmájẹ wọ́n á kọ́mọ́sí kánfẹ̀ẹ́sì náà sẹ́nu kí ló léyìn nígbà tó bá ti gbé ọlọ́mú mọ́lẹ̀ kárí ẹnìkan sọ̀rọ̀ ayé ẹ̀sìn ọlọ́lọ́sọ anábìsọ ọlọ́sọ anábìsọ tí gbogbo ẹ̀ náà lọ́lọ́sọ anábìsọ pa òkú ọ̀gá tó bá ti pèlè ẹ̀sìn náà lọ́sọ anábìsọ. tó àwọn tí a sì ti rí pé sọ àwọn ní jókòó islam tẹ́lẹ̀ gbogbo sọ àwa la sọ bẹ́ẹ̀ àwa la sọ bẹ́ẹ̀ sẹ́nu kí tó bá ti kọ́ òní sọ̀kọ̀ torí pé wọ́n tó bá fẹ́ sọ̀rọ̀ yọba ti pé ọkọ̀ àwọn ti ti sọ̀rọ̀ wọn láti fi kọ ògùn régé wọn láti fi kọ ọ̀dá oníkan akọ́ wáyé gbogbo jẹ̀mọ́ gbogbo àti ti dáa mú wa lónìí ẹni tó bá lọ kàn lórí ògùn régé kò ní ti dáa fún ẹ tàbí dàmà àwọn kò ti dáa. bẹ́ẹ̀ ma àìmọ̀ká àìmọ̀ká bí ṣe máa bí ṣe máa sọ àwọn èèyàn dọ̀tà ara wọn olóhùn ọba ní kẹ́ ẹ sọ ìwọ ó fi hàn ní ìdíje tó ọmọ òkun síbi fa nítorí kò fún ọ ní ìdíje kọlọ wa mọ kò sí wàhálà lè wọn la torí délé wọn wá pàgídé hárí wọn wá ti àwọn èèyàn sí pé ọmọ ọ̀tá ọdún àfáàrùn ẹ má bá ṣe torí ìjẹ bá bá ṣe gbogbo ilé ìṣe kò ìfúnlọ́pọ̀ fún orí kékeré tí a bá ti rọ́ọ̀dẹ̀ kò ni tó kò bá sálámẹ́ tó dáhùn kí ló dé ẹwà ìmọ̀kan yóò wá sọ àwọn èèyàn lẹ́tọ́pọ̀ àwọn àdìgbò ìgbóná wọn bá ní ká fi ṣiṣẹ́ àtúnṣe náà nínú tí ètò ń gbé sí àwọn èèyàn fún ọkọ̀ kan lè ti gbóná ní fún ọkọ̀ kan tó sọ wọn di yẹlẹyẹlẹ òun náà lè ṣòkò rí à ìfẹ́ àtijọ́ lórí ìfẹ́ àtijọ́ lórí ẹ̀rọ ti fi àwọn ìfún yẹlẹyẹlẹ lórí ó gbé wọn yẹlẹyẹlẹ títí wípé kálukú ó ń gbóra rẹ̀ kò sí rẹ́ lòkè ètí wọn bá ti tún fi kọ́ pẹ́lú omi bẹ yọ yà fún gbogbo àwọn tó bá sọ bẹ́ẹ̀ lọ́dà torí ẹ̀sìn Islam ẹ̀sìn Islam ọ̀fẹ́ ká sọ ọ̀fẹ́ ká fún yẹlẹyẹlẹ nínú àwọn kan tọkọ nínú ká tọkọ òun náà ní ẹ̀yàmẹ̀yà ẹ̀yàmẹ̀yà ọ̀sọ̀ àwọn mùsùlùmí lọ dáa ara wọn àná ìjọsìn wà lọ́sọ̀rọ̀ ó ní àwọn mùsùlùmí ọ̀pọ̀ mùsùlùmí mùsùlùmí tẹ ẹni yẹn ọmọ ẹ̀yà mùsùlùmí gbogbo bí tí mùsùlùmí bá ti rí mùsùlùmí ọmọ ẹ̀yà rẹ̀ àìsẹ́sí káàdì kan ẹ̀ẹ́dìjìn rẹ títí rẹ pẹ̀lú ìwà dáadáa lè kẹtàwọn dáadáa lè fi fún mi bá aráàlú ẹ̀kú lẹ́rú lò àmọ́ ẹ̀ẹ́dìjìn tèmi títí tí ń ṣèkù tèmi ọ̀nà ìsìlám ìwọ́n ti ìsìlám náà ẹ̀ẹ́dìjìn tí a bá ti pàdé àdìmọ́ra wọn amọ̀nara lọ́kùnrin pé àtọ̀jẹ́ mùsùlùmí ìsọ̀kan ni àbí ètò ìsọ̀kan ìsọ̀kan àmọ́tọ̀ wọn ni àrí pé mùsùlùmí ni wọn bọ̀ tẹ́tí tètè wá wá ìlú ẹ̀wọ̀n pé kẹ́kẹ́ tẹ́tí tètè wá ní òun à mùsùlùmí náà ni yàrá tó ti àtọ̀ ni pé àwọn ọmọ stéètì làbẹ́ lẹ́ẹ̀kẹ́ ilé yẹn túmọ̀ sí pé ó àti yàrá wa látàrí kìnnìkan. bí ìtọ́nà ọba wa tí ò tẹ̀. Torí abil ìsìlámù la abẹ́lé tiwa ìlà sàkọ́rọ̀ bẹ̀rẹ̀ ìsìn àwùjẹ́ni. Ìsìlámù ni bàbá ti mi ò mi ò ní bàbá mi yàtọ̀ sí ìsìlámù. Táwọn ìbá ti báyìí pẹ̀lú kẹ́yì àbí tẹ̀mí ìtẹ́ǹpẹ̀ bàbá ńlá nípa onípa kan onípa kan nílẹ̀ ọmọ bàbá yẹn bàbá kékeré. Ṣé ìsìlámù kékeré ni? Là ìsìlámù ní bàbá kékeré ẹni tó bá ń ní islam bàbà tani ó kọ gbẹnu sọ ètò àpapà àti ẹlẹsìn ọsọ fún islam tẹmẹtẹ tó bí ọ ẹrú ọkọ náà fún islam tani bàbá islam fún islam bàbá ńlá islam fún islam tẹmẹtẹ tó ẹrú ọkọ pé ọmọ yóò ṣe kọlu bàbá yóò ṣe tọ torí pé islam gbogbo nọ́ọ̀sẹ̀ fún mi lọ ẹ̀yàmẹ̀yà ó pín àwọn ìsìn yẹlẹyẹlẹ wọlọ kó fi débi pé mọ́sálásí yorùbá lórí mọ́sálásí haúsá lórí mi bẹ́ẹ̀ ni àbúrò ẹ̀kọ́ àwọn òbí lẹ́nu mi ní ṣe tán ni. wà á tọ́ pé mo fi àbúlé lẹ́ẹ̀dì jẹ ní ìhàdì wọ́n lọ sọ gbogbo yín ẹ ti okun ọlọ́run ọba mú lápapọ̀ yín ẹ gbọ́dọ̀ fún yẹlẹyẹlẹ lọ́wọ́ bá sọ. mọ́sálásí tápà mọ́sálásí ṣíbó mọ́sálásí Yorùbá mọ́sálásí Haúsá wàlláhi ọbẹ̀ ní yẹsùn náà ajá nàlẹ́ha tẹ̀sítàkìrò kéèké fìlẹ̀ ìlà kò sáyé tó lè ní ìjókòó sí ní ìlà torí Islam yìí sẹ́sìn ẹlẹ́yàmẹ̀yà kò sẹ́yàmẹ̀yà làkọ̀bẹ̀ níyẹ wà làkọ̀bà kìyà kò sí pé ẹ̀yà kẹlẹ́yà ọmẹ́yà lẹ́yìn náà fi gbogbo ẹjọ́ bá lẹ́bùn kankan mẹ́tí wọn jọ jẹ́gbẹ́ ẹgbẹ́ kí gbogbo mùsùlùmí ẹ̀kọ́ wa ọmọ ìyá ni wọn ìnáma mọ̀mìnú rẹ ẹ wà ọmọ ìyá làwọn mọ̀mìnú. ẹ̀rì kí ni wọ́n ti láti nìsí kò ní sínú pé àwọn tani mílíọ̀nìà àwọn tani tàwùsàníà àwọn tani ọ̀bẹ̀rẹ̀níà àwọn tani yunifíà. ẹ̀rọ pé gbogbo wa ẹ̀rù ọlọ́run wa bẹ́ẹ̀ ni àbẹ́ ẹ̀kọ́ àtàkùn tí máa tún sábà ní ọ̀dọ̀ ọlọ́run ẹ̀kọ́ ọlọ́run ẹ̀kọ́ gbẹ̀ntẹ́ wà lápò ọ̀tún àtàkóso ọ̀kéré sí nọ́mbò ọ̀rọ̀ àtọ́sọ̀ ìyàfẹ́ ìrún aláìsọ̀rọ̀ ó tún bọ́ sọ̀ ìrún kíkà tó fúra nù nígbà tí ilé ìdígbà sí nǹkan kan ní ṣe tí fi ń bọ́ ẹ̀yìn àwa fúra àwa mọ̀tọ́yà mẹ́rin sọ yìí. tí omi tó wá ń olóòtúfẹ́ sọ ara mọ́tò láti rí gbogbo èèyàn ẹgbẹ́ ni wọ́n ti nǹkan wò pé ẹsẹ̀ rẹ̀ yẹ kọ́ ká ẹsẹ̀ wọn. torí ẹ̀yàmẹ̀yà lílé mi tẹ́lẹ̀ bí ọmọ ẹgbẹ́ lílé mi láàbò kò ní gbogbo eléyìí ọmọ ẹ̀yà ni wá. tọ́ ẹ̀yàmẹ̀yà oníkèké mi kírun mọ́tíláṣí kan àwa fúnra yẹlẹyẹlẹ. gbàrà àtẹnudọ́ kírun lẹ́yìn haúsá haúsá lè kírun lẹ́yìn àwọn ṣé ẹ̀yin náà láti gbọ́ lóyún abẹ́ ẹ̀kọ́ rẹ̀ ṣé mùsùlùmí là ń sọ àbí ẹ̀sẹ̀ mùsùlùmí mùsùlùmí náà ní yorùbá tọ́jú mùsùlùmí àbí ẹ̀sẹ̀ mùsùlùmí tó kí wọn kí ni tọ́ yà kí ni tọ́ yà wọ́n á ti pé lẹ́yìn kí wọn lẹ̀ àbí tẹ́ máa fẹ́ kí wọn àtúbọ̀ àlọ́ta òsàlátà mẹ́fà wọn àti ebi méjì náà ni làwùjá náà tó lóun náà ní kí wọn lẹ́yìn yorùbá ṣé mẹ́fà yorùbá ebi méjì làwọn náà ti tó ọ̀bẹ̀lì yà ọ̀bá ìsìn ẹ̀yàmẹ̀yà ọ̀bá ìsìn àmẹ́rin kì í ṣe màláìkà bí òwe ṣe màláìkà haúsá ní ṣe màláìkà ìsìláàmù ẹsẹ̀ ti yorùbá ti fẹsẹ̀ haúsá ẹ̀sìn ọlọ́run ìsìláàmù yàtọ̀ sí gbogbo ẹ̀sìn mi ẹ̀sìn ọlọ́run tẹ́mátẹ́má ẹnìkan lórí ẹ̀sìn haúsá ni ẹ̀sìn yorùbá ni tí wọ́n bá rìsẹ́kì rẹ̀ àìmọ̀káńtà orí wọn láwọn. ìsìláàmù kì í ṣe ẹ̀sìn kódà kí sẹ́ kéésì ẹ̀sìn kéésì ẹ̀sìn lárúbáwá tó yẹ kí ni wọn là nàbì ti dájú bá tó wá pẹ́ yàtọ̀ lọ́nlọ́n tó yẹ kí lánàá àdàlẹ́ hàmì nà ẹ̀rọ. ẹ máa ń fi ó bí wàhálà púpọ̀ láàrin àwọn mùsùlùmí àtàwọn èèwọ̀ yìí gbàtọ́ ń pè ẹ̀sìn náà ní muhammadani tẹ̀ mọ́ ìwà alàbẹ̀rẹ̀ muhammadani ti báwò bí wọ́n ti sọ pé christianity àwọn ti ti bára dé àwọn náà wá fẹ́ ebẹ́ fún islam fún muhammadan kó fi ń tọ́jọ́ bẹ́ẹ̀ ẹ̀sìn tí wàá ní kí ni alìsílám ilẹ̀ sí ilẹ̀ ẹ̀ńdà wáyé alìsílám wàmẹ́ nìyẹn bẹ̀ sábẹ̀ ìrẹ́yẹrẹ islam ìdílé fẹlẹ̀ ní okùn bàdàlẹ̀ tòdì ẹ̀fọ́ ó gbé tó bá sọ islam is the religion of the arab ẹgbà lẹ́nu tó pa nínú ẹ̀ is the religion sent by allah to be the religion of the entire universe. Èyí ti ẹ̀sìn àwọn èèyàn kan yàtọ̀ sáwọn èèyàn kan. Ẹ̀sìn àwọn gbáyì, ẹ̀sìn àwọn tápà, ẹ̀sìn àwọn Yorùbá, ẹ̀sìn àwọn Awúsá, ẹ̀sìn àwọn Yíbò, ẹ̀sìn àwọn Èkúra ni, ẹ̀sìn àwọn Lágbáwá ni, ẹ̀sìn àwọn Èkúni, ẹ̀sìn àwọn Òyìnbó ni, ẹ̀sìn àwọn Amẹ́ríkà ni, ẹ̀sìn àwọn Brazil ni, ẹ̀sìn àwọn gbogbo lọ́lá ẹ̀ka tó rí mọ́tò kò sí èyí ti mà tó bá yẹ kí ẹ̀sìn ẹ̀yà kan ní ẹ̀yà wo ló wá bẹ́ẹ̀ fi lọ láì dá ara rẹ̀ fẹ́yà sí. abẹ́ ìrònú bẹ́ẹ̀ tó bá jẹ́ kí ẹ̀sìn ẹ̀yà kan ní ẹ̀yà wo ló ti tán láti fi ra sí ẹ̀kọ́ abẹ́ ẹ̀yà kan. igbó àwọn ọ̀gá yín o níbi ẹ̀sìn yìí o ni àwọn báyìí kíkẹ́ ẹ̀sìn fúlàní fúlàní báwo ṣé yorùbá náà wà pọ̀ láti jẹ́ fúlàní fúlàní gbogbo pé kí ni bóòlù ti lajú tó yorùbá ni yorùbá ọ̀sọ̀ ṣé máa sọ fún fúlàní náà pé ẹ̀sìn yorùbá yóò yóò àti yorùbá òògùn fúlàní bó ṣe wà nù pé òun lè gbọ́dọ̀ sí yorùbá lẹ́nu. tó ẹ̀yà wo ló wá ti fẹ́ láti sọ̀rọ̀ rẹ̀ fọmọ lábẹ́ nìkan à ọlọ́run ti wá parí rẹ̀ kó ní ẹ̀sìn yín kì í ti tẹ̀yà kan ẹ̀sìn gbogbo ayé. gbogbo ẹtí bá ti ṣe òun lónìí torí dèrè fún aláfíà ọmọkùnrin ayẹyẹ lẹ́sìn tí yorùbá bá ta ti tẹ tẹ́lẹ̀ bá a rí mọ wọn ẹni tí ń tún sẹbọ títí ṣe islam tí wọn tó gbé wọn fi jẹ lè má mú níbi kan onídìí ká wúsọ sájà lè bá àti dùn lẹ́yìn gbogbo yorùbá ẹ wípé kékeré ni wọn kékeré wọn tọ́ bá sọ bẹ́ẹ̀ wọ́n ti kékeré pé gbogbo yorùbá kékeré ni wọn wọ́n ti kékeré nítorí wípé àti sọ pé yàtọ̀ gbogbo wọn kékeré ni ó kú ká tẹ̀ ẹ́ lé o ẹni tí wọ́n ti pàpàrọ̀ àwọn èèyàn tí èsì kẹfẹ́ yìí ti tọ́ wọ káàkiri. gẹ́gẹ́ ti fẹ́ márùn ṣẹbọ ní yorùbá lọ ṣẹbọ náà wà ní haúsá. tí lè mọ́ọ̀mù yorùbá kan bá jọ ṣẹbọ tá a ti ti mọ̀ lọ́sẹ̀bọ kí ló ta fásitì rẹ̀ wá lóyún tí ń gbẹ́bọ. yorùbá náà yẹ kọ́sẹ́sì lẹ́yìn ọ̀daràn bẹ́ẹ̀ kó gbogbo yẹn yóò le èsì pé àdísòrò lẹ́yìn rẹ̀ ẹ pè ní kẹsàn án bẹ́ẹ̀ yọ bí ìdìgbà kóró máa ń fúlásí kẹ ká sọ kóró máa ń gbòòrò nù kí èso yé yọ lẹ́nu. sọ̀bẹ́ náà ní kíláàsì pé ìwé mu àwọn gánà ní ti kẹtọ́ takùtọ̀ náà tá a fún tí ọgbà tó náà ṣẹbọ kí ni gbogbo ọ̀dọ̀ ti àti yorùbá àtàwọn sáláàtì yọkó mọ́tíláṣí ló sẹ́nu sọ̀rọ̀ irú rẹ̀ kọ́ islam ti wà kí sẹ́sẹ̀ kìí ṣe ẹ̀yẹ̀yẹ̀ ẹ̀ àbí ìṣe èdèwò là ń fi kírun náà èdèwò ni èdè lágbára ni àbí bẹ́ẹ̀ kọ́ ni wọ́n fi Yorùbá kírun o fáwùsá kírun o kó o rínú bá a lè kírun yọ̀pọ̀ sí. tẹ̀lé yóò fi hàn pé wà á tán sínú bí hablillahi jami'an wala tafarraqu náà.

فإنها منفنة أم وكل شيء أم كان مسلم وما تفكر كل فكرة كان مسلم بما هو كل ìsọ̀kẹ́jìnà láàrin àwọn mùsùlùmí òun náà ni àwọn ẹni tí ń lò wọn àwọn ẹni tí ń lu àwọn mùsùlùmí tí wọ́n ń lu apá kan nínú wọn wọ́n mú kí sọ̀kọ́ ọmọdé. lápèjúwe ní gbogbo olúlé ayé gbogbo àwọn olórí yìí máa ń wù wọn pé kí àwọn aráàlú ọmọ ti dà. bẹ́ẹ̀ máa ń fẹ́ kí àwọn èèyàn ó ṣe fi yín ẹ wá àwọn ẹni tí àwọn èèyàn máa sábà gbọ́rọ̀ wọn. láti wà ní inú àwọn ẹni tí ó gbà sí mi. tó a sì mà nígbà wọn tí wọn bí ẹsùn àwọn lè máa mú àwọn olùmọ̀ láti kó kéré ọ̀pọ̀ jù wọn ọ̀dà bí ẹni tí èsì lè máa mú wọn ọ̀dà ẹni tí èsì olùmọ̀ nípa pé wọ́n láwọn èèyàn tí wọ́n bá ti tí wọn máa gbọ́rọ̀ wọn tí wọn máa bí wọn léèrè tí ọba yé wọn bí máa ń bu àwọn oníjọba láti lóru àwọn èèyàn dáhùn tí wọn máa ń lò wọn àwọn ọ̀tá ẹgbẹ́ bíi kokéèn tí wọn máa kọ́ sáwọn èèyàn lọ́pọlọ wọn máa lò wọn láti máa da kokéèn sáwọn èèyàn lọ́pọlọ ẹ bá wa ṣe kí wọn máa tiwa níjọ́ tí àwọn olùmọ̀ Islam bá ti ń fira wọn lẹ̀ fún nǹkan tí wọ́n ti ń rí wọn lò ẹ̀ka ti sọ̀kọ́ sọ̀rọ̀ yóò sọ̀rọ̀ nítorí pé níjọ́ tó bá ti lè gbé ọ̀rọ̀ àwọn ẹni tí kò ṣe tí wọn tó ọ̀ma ti ń sọ níwájú àwọn èèyàn bí ní ti kẹ́ni kan mọ̀ PDP kẹ́kọ̀ọ́ máa sọ̀rọ̀ dpp dpp dnpp dp ní mọ́tàláṣí bẹ́ẹ̀ lọ sí mà bẹ́ẹ̀ pé kótóbá sí mà wà lónìí bí pdp ó ti mú ilé npp lábẹ́ sọ̀rọ̀ láàrin láàrin lọ́kùnrin. sọ̀rọ̀ pé mọ́tàláṣí yẹn kí ṣe gbogbo yẹn ló ń ṣe pdp bá ó bẹnu ẹni tó pé èsì ló ṣe ó sì bẹnu ẹni tó pé ẹgbẹ́ pọ̀ gbogbo ọ̀rọ̀ ẹni ọ̀pọ̀ dàgbàrà kàkàkàkà látàkà tó kówó lé ẹ ò kíkà yẹn láti gbọ́ túláàsì ni ẹ ti gbọ́ ọjọ́ ìdí màá ló gbọ́ ọ̀gbọ́n sọ̀rọ̀ tọ́ra ti lè sọ̀rọ̀ tọ́ra ti lè sọ̀rọ̀ ẹ ọ̀kọ́dúnlá gbọ́wó dà ebi sọ̀tọ̀ kó sọ̀ kálí kó fara lọ́ fara da ẹ̀ mú mara ẹ̀ mara bí kò sí kọ́tà ti sọ̀ kálí kó kí ẹ̀ sọ̀kalẹ̀ fúnfún ọ̀tún òbí ẹ̀jẹ̀ yóò fi pé ìkórìíra ń wọ ọ̀nà àwọn yẹn tí ẹni tí ń sọ̀rọ̀ ọ̀rọ̀ títí ha kí ni adé kọ́ wá sọ kí ni wọ́n wọ́n fẹ́ sọ ẹ̀ sí ẹ̀ létí kọ́bọ̀ ẹ̀ létí kú lùsí ẹ̀ wá.

ẹ̀dá bóun ni mùsùlùmí ṣe fẹ́ sọ̀kan yóò ṣòro ìpè fún wọn sọ̀kan yóò ṣòro yóò ṣòro ìpè fún wọn sọ̀kan lẹ́yìn náà gbèsè abáyé ìpè àwọn mùsùlùmí àrí nínú wọn ẹni tó ṣe é gbé òògùn tiẹ̀ àyèmọ̀kan tiẹ̀ pélé ti débi wípé pọ̀ mọ́ nǹkan kan pa ìsìláàmù wípé ẹ̀sìn tó gba gbogbo jágbajàgba lọ. tàbẹ́sẹ̀ ní kíló burú nu káwọn náà bá kọ̀kọ́ tí wọ́n ti sọ àkọ́lùsọ́ra heritage káwọn náà bá wọn gbé ọdún igun lárugẹ. ọdún igun bá wọn ṣírùkù ni ìpínlẹ̀ tí ṣírùkù yẹn lórí ẹ̀bọ ni ókè tó bá jẹ́ bọ àwọn fọ́ọ̀padà wọ́n ti ṣe bẹ́ẹ̀ fọ́ọ̀padà rẹ tó ṣe bẹ́ẹ̀ tó sì bá bẹ́ẹ̀ fi nà ọmọ ẹ̀yàn ni. tẹ̀wọ̀n pẹ́sìn ṣùgbọ́n ti ké ókèé ókèé ẹ̀dọ̀ dánù nígbà tó bá ti yọ náà bá pa gbé wòlò tẹ̀wọ́n kó títọ́ fáró ẹ ti dọ̀tá ìwọ náà yà ló ṣe bí ìgbà tó rí náà bá ti kí ni kókó jáde ṣe irú ilé wọn kẹ tó fi kẹ ṣàlàyé rẹ tọba yìí alhamdulilayi tọba kọ tó ṣe ra rẹ. واعتصموا بِحَبْلِ الله جميعا gbogbo yẹn ti ọlọ́run ọba múlápapọ̀ nítorí ṣẹ̀ṣẹ̀ àǹfààní ṣẹ̀ṣẹ̀ àǹfààní àǹfààní yẹn gbogbo ìgbà tí máa ń bẹ ẹ̀sọ̀ kan tí àǹfààní ọba ti máa ń ẹ̀sìn dọ̀là ẹ̀ má ṣẹ̀ṣẹ̀ àǹfààní kí ló àǹfààní pípé kàmájọ́ lọ rí sàrà àgbà ká máa jọ lọ ríran lọ́wọ́ gbà ká níjọ́ tí ẹ̀ bá ti rọ́nà ràn lọ́wọ́ gbà bẹ́ẹ̀ ní sára rẹ̀ bẹ́ẹ̀ máa fi dàdé mi ọkọ̀ kúkú pè mí mọ́ òpè mí mọ́ onídàájẹ́ ẹ̀dọ̀ta mi ṣùgbọ́n ti sàn tẹ́lẹ̀ ẹ̀ à ń pẹ́kọ́ta fún aláyà àti pẹ́kọ́ta fún alágbèéyàn ọ̀gbẹ́ni ẹ̀sìn àti dúnìyà hàtàlẹ̀ lọ́sẹ̀ àkúrẹ̀ hàtàlẹ̀ tó wọ́kìnà àtàlẹ̀ náà. bọ́sílẹ̀sílẹ̀ àgbọ̀dọ̀ sẹ́ni tó ṣe rí pé yọ̀ọ́ wá fi ìdí ọ̀tà yóò ti bọ́ pàṣẹ òmìnira lọ́wọ́ ọlọ́run ká sọ náà gbọdọ̀ fún yẹlẹ yẹlẹ torí káwọn alòpìtà wọn fún yẹlẹ yẹlẹ jama wọn fún yẹlẹ yẹlẹ ọlọ́run bá sọ nípa àwọn ẹ̀wọ̀ ojú àwọn ẹ̀wọ̀ ojú gbọdọ̀ nàgbéyà yàrá ìṣòwò àtẹlẹ tó lé kúrò ní mẹdínà pẹ̀lú àwọn tó lé yìí ọlọ́run sọ nípa àwọn pé dàgbà òkùnkùn ní àná. وقلوبهم شتى àwọn bàbá nínú àpè yẹn ẹrù bí ọ̀kan náà ni wọn ṣùgbọ́n kan wọn kọ gẹ́lẹ́gẹ́lẹ́ ọkàn wọn ló ti ra jẹ́sà bá ti mà báyìí ẹ bá ti káwọ́ ọjọ́ kan nínú wọn ẹ jẹ́ àtọ̀kan ẹ jẹ́ àfihàn ara wa ẹ jẹ́ àjọmọ́ àti kámọ́mọ́ra wa lọ́tà torí pé àǹfààní bẹ̀rẹ̀ ká sọ fẹ́ fún mi ní ti gbogbo ìjọ mùsùlùmí pátá àti ìdílé nínú tó ti já pé yẹlẹyẹlẹ jẹmọ oní ẹni jẹmọ jẹmọ jẹmọ jẹmọ jẹmọ tó wà á عادل رئيسية من عوامل الهدم nǹkan kan nínú nǹkan kan tó ti sọ mùsùlùmí lọ pa á especially tí gbogbo ẹni tí ṣe jàmọ́ ìtàn máa tún wò pé jàmọ́ àtàwọn ló superior jàmọ́ àtàwọn míì ó inferior ẹni tí ó wò yí bí ẹni tí wàá ti ṣe jàmọ́ ìlú òní wà lójà náà ẹ̀ fi wàhálà bẹ̀rẹ̀ so ìjọ tó bá ti di pé ideology yìí ti lọ bẹ́ẹ̀ ẹ̀ rí pé ẹ̀ ẹ̀ fẹ́ kún ọ tẹ̀ ẹ̀ tẹ̀ fẹ́ ẹni tó bá ti wọ́n jẹ́mọ́ ẹ̀yìn rẹ̀ níbẹ̀ rẹ̀ eléyìí ni máa ń fà tí kálukú fi máa ń lẹ́ lẹ́nu ọ̀nà rẹ̀ I am proud to be a member it is not not am proud to be Muslim wọ́n lè sọ pé am proud to be a natural family correct family ìsìjáde family hmm? nurudin family asọ́rùdin family akhbarudin family. مصباح الدين فاطمي انوار الدين فاطمي مسلم فاميلي وان كو هذا هي الكاميرا تو يا معاوية وكل اجي وان وكل كم يوم أتري كارا وكل كم يوم أتري أنا أتوقع kò sí báwo ẹnẹ mùsùlùmí à mùsùlùmí lè lórí wà tó máa wọ sí ẹ nítorí ìsàn kẹta torí délé ẹ ní wọn ti gbé wọn ti gbé ìtajà yọ àlá rẹ wàhálà tó tó bá ti jẹ kí ẹ lè náà kọ́ńtà ọ̀bùrẹ́là pé àfi kí ẹ wà nù ẹgbẹ́ kan ẹ lọ wọ gbogbo mùsùlùmí yòókù tí wọn àjà máa kàlà àfi kí wọn di wúlé tí wọn lẹnu kan sọ̀rọ̀ wọn ní òfin Ọlọ́run báyìí báyìí báyìí wọn ti sá lọsọ kàfà òwúrọ̀ ẹ ṣe sàfẹ ìgbéyàwó yẹn kékeré sàlẹ jìlá rẹ. bẹ́ẹ̀ ni máa jọ àwọn òbílẹ̀ torí ìdílé ìlú ti jẹ́ ike tí wọ́n àwọn yẹn lórúkọ afẹ́ ti afẹ́ náwó wa afẹ́ múdàgbàsókè afẹ́ ràn àwọn mùsùlùmí lọ́wọ́ níbi tí wọ́n lórúkọ tẹfẹsí islam ẹ sì máa pé àtúntàn gbogbo yín pátá mùsùlùmí náà ní ẹ torí wípé ẹlòmíràn wá sẹgbẹ ẹ ní kẹ kékeré ṣe mùsùlùmí ẹ torí rẹ kẹ sọ kótó ní wà lẹ́nà tẹ bá ti gbọ́ òdodo lẹ́nu ẹnikẹ́ni àfa yòówó lè sọ tó bá gàtí jẹ́ mùsùlùmí ẹ gbà wọlé ẹ ní tẹ̀sẹ̀ sọ yìí sáfẹ́ ẹ̀gẹ́ yìí tó bá ti débẹ̀ àmẹ́gbẹ́ tẹ́ ń dálẹ̀ tó fẹ́ pé wọ́n dálẹ̀ nítorí kí wọ́n fi lè kówó jọ kówó jẹ wọ́n sì dálẹ̀ ní in order to be proud nípa àwọn àwọn ní mẹ́mbà tó pọ̀ jù wọ́n sì dálẹ̀ ní in order to feel superior nígbà tí wọ́n inferiorize àwọn míì kàkẹ́ alábàáni rẹ̀ ní Islam olùgá ti dàbí ẹ̀yàmẹ̀yà kẹlẹ́gbẹ́ ọmọ ẹgbẹ́ mi lè tó ti sàkóso Islam kẹlẹ́gbẹ́ ti sọ̀kalẹ̀ Islam kì í ṣe ẹ̀sìn kàfẹ́yẹlẹ àtọ́wọ̀n ma níbi títí ti bá ti fún bí mọ́tò díìnì méjì ń bọ̀ ọ̀kan bọ̀ báyìí ọ̀kan sì ń bọ̀ báyìí àwọn náà ni wọ́n ti ṣe déédéé ibi títí ti ti fún nígbà mìíràn díìnì kan ní dúró fún díìnì kejì ní títí nǹkan lè dé lára wọn ìpè káwọn wa dúró fún kọkọjá ó túmọ̀ sí pé wọ́n wé ìwà sùgbọ́n wọ́n yàní ọ̀rọ̀ lè débẹ̀ ẹsẹ̀ sùúrù báwọn náà kí wọ́n kọjá ní wọ́n kọjá ọmọ ìyá yìí tó tó gbogbo yẹn bí a dín kíni dín yẹn dínú Islam ẹ̀sìn Islam sùgbọ́n lọ́pọ̀lọpọ̀ gbà apẹ̀tẹ̀ ẹnìkan ní ti sùúrù fẹ́ẹ́ dé kọ́nà àwọn dírẹ́fà ti máa ṣe ìṣúná máa bọ̀ olóòtú náà máa bọ̀ lé gbogbo yìí mùsùlùmí jọ bákan náà lópin ìgbà tó bá ti rí pé àwọn ẹgbẹ́ yìí wọ́n gbà tí díìnì ọmọ àpá wọn kì í sàwọn ní ọmọ àpá díìnì wọ́n sọ pé wọ́n sọ pé nùúrù tì ànùwọ́rù tì mùsùlùmí tì àkùbọ́rù tì sọ̀rọ̀ díìnì díìnì ní gbogbo wọn bára ti fi wọn fi ń jẹ ìjọ ń jẹ àwọn àti díìnì ọdẹkùnrin pa àwọn tẹ̀tẹ̀ kì í sàwọn ní ọmọ àpá díìnì tẹ̀tẹ̀ torí títí ló máa ń fa àwọn tẹ̀tẹ̀ wọ́n sọ̀kan pẹ̀lú mùsùlùmí òkú àmọ́ wọn àtúnṣe pé àwọn nípa nùrù nípa dínì àkùbárù nípa dínì ànúwárù nípa dínì mìtìbáwù nípa dínì ẹ̀rì ìtọ̀kẹ́ sòrò àdóòdòrò kò sòrò. àpèjúwe bí àwọn ọkùnrin ti ṣe ń pa dínì ó ní pé tí wọ́n bá ní ọ̀rọ̀ kan tó dà wọ́n lórí tí wọ́n bá ní káwọn akẹ́yẹ̀wé ọ̀rọ̀ yẹ̀wò nínú àgbọ̀n náà kọ́ apáwọn léwu. sẹ́nu pé síbi bá ti ká bọ̀ lọ wo ìdájọ́ ọlọ́wà tó àbá náà mọ̀ lórí mọ́tò lọ́wọ́ àwa gbàtà dé wọ́n ti dùn dáadáa nínú fúlàní. sẹ́nu pé sọ́yẹ́ ti ká kó ṣe ní kíni wọ́n sọ̀rọ̀ ẹ̀dá wọ́n á sọ ìgbé síwájú àwọn ọlọ́bàbà ẹ̀rí kan lọ ẹ̀ẹ́dínkù ọ̀dọ́ yìí ó wàá gbé síwájú àwọn bàbá bàbá bàbá bàbá wò ìní ọ̀rọ̀ ayé wò pé ẹ wò dà ẹ wò dà wọ́n á sọ pé nǹkan ah, wà ń bẹ ní sinmi pé ta lọ fara mọ́ táwọn afá òwe ìjà lọ fara mọ́ <laughs> tó bá yẹ kí ni ní bá fa àwọn nǹkan ọ̀yẹ́ kí wàá lọ sẹ́yìn àmọ́ nǹkan mi fa sí i sòsọ́mà tó lè sàwọn àtúnṣe kò sí wàhálà wà kò sí wàhálà torí ìdílé ọ̀dọ̀ wọ̀ wà àwọn míì sì wà sí pé wọ́n bèèdì ẹgbẹ́ ìtumọ̀ tí wọ́n ṣe lórí kí àwọn lágbọ̀ yìí ìdábọ̀ sùnà àwọn lágbọ̀ yìí ìdábọ̀ sùnà àwọn lágbọ̀ yìí àkùránà sùnà làwọn ti dájà máa tà wọn lẹ ọ̀dà abẹ àmọ́ kò dáa tó kò dáa tó kí ẹ dájà máa lè bá tó ṣe bá ti dájà máa lẹ sí yín tó ti má ti gàlé ẹni tí kò bá ti fara mọ́ ọjọ́ ọmọ gbọ́ lẹ́nu kò ní wà dípò pé ẹ̀rí ẹ̀rí ìlàpà kan sí lára rẹ̀ tó ẹ sì mọ̀ yìí pé ìgbà tó náà wọ́n fẹ́ sìn ẹ̀sìn rán lẹ́gbọ̀n Muhammad sọlọ́lá àdúrà ìṣẹ́lẹ̀ gbogbo ìyẹn náà mẹ́bí bá sọ̀rọ̀ àtẹnudọ́ gbà àtẹnudọ́ gbà torí kí wọ́n rẹ́ ànábì sọlọ́lá àtẹnudọ́ sí gbogbo ìyẹn ẹjọ́ sì kẹfẹ́ síbáwọ̀ kẹfẹ́ kẹfẹ́ náà ló mùsùlùmí mùsùlùmí mùsùlùmí àbí bẹ́ẹ̀ kọ́ so ṣùgbọ́n gbàtà bá ti wá límìtì ara lórí àwọn èèyàn kankan díẹ̀ ipa àwọn náà lẹ́yìn àwọn náà ní àbẹ́bẹ́ lómi sọ̀rọ̀ à ń kó bá ìsìlámù dáná ọ̀yẹ́ kó fi súnà kò sẹ́ni tí ọ̀yẹ́ kó fi súnà àmọ́ nígbà tí a bá ti lọ sí signboard láti pé àwa ni a lò súnà tá a tẹ báyìí àwa ni a lò súnà atẹ̀síkẹ̀ àwa ni a súnà ó sì lè fi ti fẹ́ bá wa bọ̀ ọmọ súnà sáà wọlé náà oníkèké dábò súnà tá a gbọ́ yọ ẹ sàlàyé rẹ fáwọn yẹn bí gbogbo wa àtàwa àtàwa káàdì jọ̀dẹ̀ ní títẹ̀lé súnà nàbẹ̀ Muhammad sallallahu alaihi wa sallam. bíkọ́ọ̀sì dàbí àwọn èèyàn ń polongo súnà lórúkọ ẹgbẹ́ lásán ni wọn ò mọ síjẹ́ súnà ní Nàìjíríà especially. bíkọ́sì àwọn tí ń polongo súnà polongo súnà tẹ́ bá táwọn tó kù kẹ́tọ́ béèrè béèrè mẹ́ta wọn ti béèrè àsìkò fi pín mùsùlùmí yẹlẹyẹlẹ wàrà tó bá yẹ pé islam là ń sàlàyé là ń sàlàyé là ń sàlàyé súnà là ń sàlàyé là ń sàlàyé ẹlá tó sálọ fẹ wọnú ọsẹsẹ fẹ wọnú ẹ ti wọn gbà wọn là wọn gbà kódà yóò ti máa tẹsìn yóò ti máa tẹlé súnà kótó di kórìí pé à ah, ń tó ń ṣe gan-an ìlànà àtẹ́bí sọ̀rọ̀ lọ́wọ́ àríwá àríwá sẹ́lẹ̀ sẹ́ni kan bá kí ló ń ṣe fún ẹ̀ ìtọ́nà ọ̀tún náà Ah, àwọn kan máa ní ma àwọn kan wo àwọn mùsùlùmí ní ma ṣe bẹ́ẹ̀ tó ẹ rí pé achievement yẹn yọ pọ̀ nítorí pé a máa rí ní orílẹ̀-èdè wa yìí náà ìgbà tí wọ́n dá jàmájàmá rẹ̀ lórúkọ súnà súnà nígbà tí wọ́n ti ma súnà wọ́n ti gbọ́ yìí wọ́n dá lẹ̀ wọ́n fẹ́ fi káńtà wọ́n sọ̀ ọ̀kọ̀ tó àwọn náà wá dá jàmájàmá súnà súnà lẹ̀ pé káwọn ọ̀rẹ́ wọn bá ti sọ̀rọ̀ ikọ̀ ọ̀dà ìwọ́n máa tẹ́ ń dá ilẹ̀ wọn wá mọ̀ torí pọ̀ wọn táwọn kan máa ń gba ẹni bí gbogbo ẹgbẹ́ ti sọ̀rí pọ̀ kékeré ní ẹsẹ̀ ń dá sọ́lẹ̀ ní káyọ̀ ṣe gbogbo ó lè ṣe déédéé ó lè má ṣe déédéé gbogbo ẹgbẹ́ sọ̀ ṣùgbọ́n gbà tó ti gbé ìmọ̀lẹ̀ ń dé ìmọ̀lẹ̀ ń dé ìmọ̀lẹ̀ ń dé àwọn náà ń sọ fún àwọn ọmọ wọn báyìí pé ẹlọ́kọ́ máa ẹlọ́kọ́ ilẹ̀ ni ẹlọ́kọ́ máa torí sún náà ìmọ̀lẹ́ àwọn ọmọ náà tó wá rí àwọn láti ìta tó kọ́ mọ́lẹ̀ lábọ́ àgbè káàdì ọ̀pọ̀lọpọ̀ táwọn yẹn ti wọ̀ mímọ́ táwọn bá ti rí ìṣẹ̀ǹdẹ̀ wájú so wọn kọ́ kọ́ lẹ́tà àtẹ̀tẹ̀ so àwọn náà máa ká ìlú ti ta lákòókò náà kọ́kọ́ pépè tọ̀ ẹ̀yìn fẹ́ǹsì ìlàlà ìlàlà tó lè dáa wọ́n ti kọ́ àwọn tó sọ̀rọ̀ tẹ̀ pín sí méjì ìzálà jọ́s ìzálà kàdúrà àwọn gbé dàwa yín kan yẹ̀ wò àwọn ọmọ tó lọ kẹ́kọ̀ọ́ nù sẹ́nu pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tó ń gbé ìwà táwọ̀ bá wọn ká ẹ̀ ọmọ ìzálà ni wọ́n tẹ̀lé àwọn fẹ́ tún ṣe pé táwọn bá padà lé àríwọ̀n làwọn ti fẹ́ ti fẹ́ so àwọn fẹ́ wípé àwọn àti wà nínú ẹgbẹ́ ìjọpọ̀ tó tako súnmọ gan ẹ mọ súnmọ súnmọ tó fẹ́ kó tí àgbẹ̀kú fẹ́ ṣe so a níbi láti jọ fi kùn lóko káta ṣe kámẹ́rà rẹ̀ lójú ọ̀nà súnmọ gàgà wọ́n sì gbé wòye wá fáwọn akẹ́kọ̀ọ́ kíkẹ́ káka sábà fara mọ́ tó kọ́ wa ní kíkà gbọ́ sáyẹn àti sáyẹn nígbà tí wọ́n gbé wòye lọ́sẹ̀ sí nàìjíríà ìjálá one ìjálá ìjálá two gba wọlé ìjálá one fàyà kí náà lọ sí. tó ìní ojú wa sínà ìní ojú sínà ọwọ́ ayé wọn pé sọ́nà dára pariwo wàhálà làwọn dá wọlé ọ̀fẹ́ lórí ọkọ̀ jáde kíá sí àwọn bàbá bàbá Yorùbá wọn ni wọn kí wọn ò ní tíra wọ́n ní ìmọ̀lọ́lá jí ni ọgbọ́n òwe ẹ̀sìn aláìmọ̀kan àtìfá lórí àná. tọ́ níbẹ̀rẹ̀ àwọn ń sọ níjọ́ ọ̀sẹ̀ yẹn tó lẹ́nu lálàá bẹ̀rẹ̀ wọ́n ní gbogbo nǹkan tẹ̀ máa ń tún wá lọ́pẹ̀ mọ̀ wá pa ìmọ̀ màlẹ̀ bẹ́ẹ̀ ni Ismail àti bẹ́ẹ̀ tó òun náà gbẹ̀gbẹ̀ ara program lórí tẹlifíṣàn tó lọ́n forí jì tó ṣe pé yọmọ ṣiṣẹ́ òun wọ́n pa níbo tí a nìkan ọ̀dà dúró onínísìn rìtálà ni tó ó rí bá ti sẹ́yìn lẹ́yìn tó kíkú o lè mú àdéhìí o lè mú nǹkan ní ìtumọ̀ ọ̀gbọ́n yé wa o lè takò tí wọ́n ń wí sẹ̀wọ̀n fáwọn òsì ní ẹ̀ẹ́dẹ́ lẹ́yìn náà ṣé máa ti ń sèmà àìmọ̀ káde máa ti ń sèmà ọlọ́gbọ́ èèyàn ó sì kábàámọ̀ jù. àti lọ́gbọ́n lánàá mo sọ kankan mo gẹ́tù tó fi pé mo ṣe ṣe èyí mo sọ lánàá mo kò jẹ kí ló lè ó lé àwọn tó sèmà jẹ́ pé àìmọ̀ kan nìyẹn máa fi ń sẹ́sì ẹ̀ ọ̀fẹ́ náà á ti wí ẹni tó bá ti fọ àwùjọ ẹgbẹ́ jáde ní mọ́tíláṣí bàbá yẹn bá ní ìjókòó ní sinmi àrèsàlẹ̀ tòlótò ìyá tí kéèyàn ó lè bá ìyẹn ti dé débà ó tún wá rí báàsì padà síbi dà èkó ní sinmi lọ ṣé alítẹ̀síwájú náà àbí fàfẹ́yìn sọ orí eléyìí wá ló kú sí gbé ìrètá àlànà gbogbo ẹ̀ àwọn òkú púpọ̀ pípọ̀ gan torí tó sọ àgbé nǹkan púpọ̀ gan fún ọ̀ma ní ìsúná àti níta lẹ́kọ̀ọ́ tó pọ̀ jọ wọn káwọn ké tẹ́tẹ́ láwùjọ láti ọ̀nrẹ̀ àwọn nǹkan púpọ̀ gan tẹ́kítà máa gbọ́ wọ́n lè ní ẹni tó bá sọ bẹ́ẹ̀ yàwó dìní torí àwọn ọ̀ma torí pé ní òfin ṣẹ̀ríà wọ́n ní mẹ́tẹ́hìn gbogbo ẹni tí ọba ti máa kankan iye máa bá nǹkan náà sọ kálí gbogbo ẹni tí wọn ti gbọ́ táwọn ọmọ ẹ ò sì nílé ìdásí mà torí pé sẹ́yìn wọn ti fà yé lẹ fún wọn. ẹrí ẹni tó bá ti aṣíwájú tó bá gbọ́n tó ò ní rí àbùkù rẹ láíláí ẹni tó bá ti aṣíwájú tó bá gbọ́ ẹsẹ̀ tẹsẹ̀ bẹ̀rẹ̀ ni. aṣíwájú ò lọ́gbọ́n aṣíwájú tó bá gbọ́ ọmọ kéékèèké láyé nígbà tọrọ bá ṣẹlẹ̀ sẹni ìwà yóò tó fún wọn kọ ọ̀rọ̀ bá wọn sọ̀rọ̀ tètè gbogbo nǹkan náà nìyẹn máa lọ gbogbo tó ti bá mi àti mẹ́lìkì wọn kọ lọ ṣàkóso wọn kọ lọ sẹmọ pápọ gbọ ọlọ́gbọ́n gbọgbọn fún ìtẹgbọrọ bọlọ tó àmọ́ bẹ́ẹ̀ tó wá sọ pé ìwọ làwá dé wọ́n lọ ọmọ gbogbo ẹ̀ ọgbẹ́ tó ọmọ tán àtìrí onígbè bá pàdé ọba sí ma àtìrí onígbè tó bẹ́ẹ̀. àṣírí ń tú àṣírí ń tú sí àwọn èèyàn yóò mọ̀ ọmọ súnmọ́ àwọn èèyàn yóò mọ̀ ọmọ súnmọ́ nígbà tó wá yá ọ̀rọ̀ wá dé kiri nígbà tí àwọn ọmọ tó ń lo sídámẹ́ ìsìlámíyà tó lè pé ẹ̀rí ń kó wọn ni wọn kí wọ́n lọ kọ́ so wọn mọ wá sọ pé àwọn ọmọ kọlọ kọlọ sórí láì sá ọ kẹrù mẹsìnà àwọn ọmọ kẹrù mẹsìnà ṣe àwọn ni wọn mẹlẹ yìí ń dá àwọn ọmọ ẹ ní máàlẹ nyàjì àfa àwọn sọ báyìí àfa àwọn wá sí kọlọ báwo kọlọ sórí ṣé ọ̀nà inú àbí sínú sínú ẹni àfa òwe lọ sọ tọ́lọ̀ ní sọ náà lẹ́yìn sọ. sọ fún kí lè yá sí àwa wípé ìgbà míì tí ọba tí a ń kankan lẹ̀ tí ẹ bá fi ìmọ̀ kí ẹ fi téńjìnì rẹ̀ ẹ lè gbó pọ̀ lẹ́yìn ọ̀rẹ́ yọkàdé yọkàdé ẹ̀bùrọ̀ náà lè wọ̀rọ̀ ínkì lásán tí wọ́n ti dàtí ara papò ní. torí ní tùmọ̀mọ́ nítorí pé kí ọba sí mà mẹ́sẹ̀ńtì kan ó kọ́ dáa náà àlọ́ bí bùkátà tí wọ́n ní ìmọ̀ kò sí wàhálà òru ẹlòmíì náà ń dáńtì láàfin àwọn ọmọ akára báyà lórí pé ẹlọ́kọ̀ ẹ ẹ òun bẹ́ẹ̀ lórí kankan kò yá àwọn àwọn ń tàwọn èèyàn jẹ́ pọ̀ à kéde bẹ́ẹ̀ lóṣù òní lè fi ìdúró wọn fi ń lówó torí tètè alẹ́sìn ọ̀láyẹ̀ hàn bẹ́kọ̀tìrì máa dẹ ọmọ ìhàpẹ̀ẹ́fà olùkọ́ tó o gbé rà rẹ kọ́ lọ́jà àmọ́ mọ̀ sọ̀rọ̀ láti dání mọ̀ sọ̀rọ̀ rẹ lẹ́gbẹ̀ẹ́ ṣùgbọ́n kí ni pàápàá ń tẹ̀sí olọ́jà olọ́jà ṣùgbọ́n nàìjíríà ló kọ làwọn fẹ́ràn kó kọ́ ọmọ ẹ̀dán bí wọ́n pè é fún ní al-ikhlas al-ikhlas center gbogbo ẹgbẹ́ ti wà ń bẹ̀ wọn ò ní ikhlas pé ọ̀dà bẹ́ẹ̀ tẹ̀mọ̀ kókò ọ̀dà bẹ́ẹ̀ bí wọ́n pè é al-iman center gbogbo ẹgbẹ́ wà ń lẹ́rìí ìmọ̀ràn àìmọ̀ àwọn nàìjíríà fẹ́ràn ọkọ̀ tó jẹ́ pé tẹ́sí àti pọ̀ bẹ́ẹ̀ kó kọ́ máa dán àmọ́ ẹ má yẹ ẹtí bẹ́ẹ̀ lábẹ́ rẹ̀ wọ̀ àwọn olùdílé lẹ́nu ẹ̀ ṣe fún àwọn ọ̀dẹ́ torí délé tí bá wo àwọn kẹ́ńtì orúkọ tó fẹ́ jọ bẹ́ẹ̀ ní mẹ́sì ní sudan wọ́n kọ́ ni àwọn fọ́ọ̀rù sọ́nà àwọn alárẹ̀tì fúsùnà nígbà Muhammad sallallahu alaihi wasallam ẹ kọ́gbọ́n ìyẹn tẹ̀sẹ̀ gbogbo ẹ̀fẹ́ pẹ̀lú súnà kọ́gbọ́n ọgbọ́n ò lẹ́kọ̀ọ́ ní bá ẹ ní ń bá ẹ ẹ ń pẹ̀lú kan ń ka kan ní Misr àti Sudan a wọ́n dá fún pípọ̀ àwọn sílà tó wúlò láyé púpọ̀ ipa tí wọ́n kó nínú kí àwọn sílà tó wúlò wọ́n jáde sára yìí ọ̀gá wọ́n ti sàkí ní kàkà láyé súnà ní pẹ̀lú mà ibi tó ń tàdúkù wọn kó lọ́dọ̀ àwọn ìjọba gọ́ọ̀nà ẹ̀ wọ́n lọ́ọ́ máa polówó. di orílẹ̀-èdè wọn gùn jíìpù wọn gbowó lọ́wọ́ àwọn ilé iṣẹ́ tẹ̀lé nàìjíríà ní haúsá kankan ló pọ̀ súnà. ìyá wọn fẹ́ wọ mọ́tò yẹn á gàdí ọ̀ àpò bí gbàdúrà pé gómìnà ló fẹ́ wọ mọ́tò káyọ̀ bá mọ̀nà ìmọ̀ àwọn ọ̀dọ́ lórí kìnnì yóò sì máa kankan agbárí gbàndúgbò tó nítorí pé wà irú torí pé nàìjíríà bí èèyàn bá ti pọ̀ sí bẹ́ẹ̀ ni ìmọ̀ pọ̀ sí láì fi mọ̀ pọ̀pọ̀lọpọ̀ àwọn bí èèyàn pọ̀ wá sí wọn láṣẹ àìdá ọmọ kankan torí dèjì ọ̀dọ̀ wọn ọ̀dọ̀ wọn wà tẹ́ ẹ bá ń gbowó ẹ wá ń bò mí ẹ má di ẹsẹ̀ kí ẹsẹ̀ ìbànú láti rówó ẹ má sọ̀rọ̀ torí pọ̀pọ̀lọpọ̀ tẹ lẹ́tà ẹ̀ lẹ́tà nílẹ̀ yorùbá yìí tó ní wọn fi ń wówó ni ẹsìn fún wọn yìí ti ń torí wọn fẹẹ fi wówó kí ni wọn fẹẹ fi rí ìyọnà ọlọ àtiwájú jẹ ìyọnà ọlọ àdúrà máa ń jókòó kan pàdé rárá pàdé náà máa pàdé lẹ ètò ìsẹ̀mí kékeré nínú. sọ́mà bí mi pé orí ìlànà wo lẹ́yìn wa ìlànà tí ọ̀rọ̀ náà ti sún lálẹ́ sọ̀rọ̀ wà lẹ́yìn wa èsì ní ìfilẹ̀ lóòdì wọn ìṣẹ́jú àyà lóòdì wọn kókó ọwọ́ kókó ọmọ kàkà ní ìfilẹ̀ àmọ́ kò túmọ̀ sí pé kí lọ tẹ̀lé sáyẹ́dẹ̀ pépà àbí òṣìṣẹ́ pé kí lọ tẹ̀lé sáyẹ́dẹ̀ pépà má ti wọ̀ bẹ̀ àwọn ọ̀sán púpọ̀ ti wọ̀ bẹ̀ torí pé nàìjíríà ti gbogbo wa mọ̀ sùkájẹ́ ní túnṣe ike ó ń rẹpírẹ́sẹ̀tì súnà nínú wa rẹ̀ ó ń rẹpírẹ́sẹ̀tì súnà nínú sí rẹ̀ ó ń rẹpírẹ́sẹ̀tì súnà nínú tẹ̀sí rẹ̀. eléyìí lọ́nà ní ìdí lọ́dọ̀ wa ẹ̀rí imam barbahari rahimahullah ta'ala kí ni wọ́n sọ níbẹ̀ rẹ̀ sínú àwọn sẹ́kọ̀ sunna wọ́n ní al-islam huwa sunna wa sunnatu hiya al-islam islam wujuda bi ahadihima bidun al-akhar wọ́n ní islam ní sunna sunna sí ní islam torí ẹ̀ kọ́sẹ̀ ìgbà tó máa ń tẹ̀ sáyẹ̀ bọ̀. islam kankankan kò ní sunna sunna yẹn kò sí ní kéde islam torí pé ọ̀kan ò lè sí láì sí kejì kò lè sí islam láì sí sunna kò lè sí sunna láì sí islam. شيخ الاسلام ابن تيميه رحمه الله قال كيلو اللي كان لو كان كان اهل السنه يا اهل السنه ونقول لهم ده كان ودي بيت با تدي كي هو بيت دام سوري ما يا ده اللي في الاسلام سله ان هو كان قاعد يقول اهل السنه wọ́n jẹ̀nà kò sì sí ẹ̀ kan láyé tí ń ṣe bíbí àtọ́nà òní ìgbéra rẹ̀ ní kéwìn àlùsùn tí gbogbo mùsùlùmí bá péjọ sí stadium tẹ̀wọ́n ní kárùsù náà náwọ́ ẹnì kan tí wọ́n gbọ́ lágbọ́ bẹ̀ kí ni wọ́n wọ́n lẹ́nu tí wọ́n ń tẹ̀lé ìtàn náà fi ọ̀nà wọ́ ọwọ́ méjèèjì náà ọ̀kan wọn ni wọ́n náà méjèèjì náà nà torí pé dáadọ́ kò wọ́n tẹ̀lé ìtàn náà sọ̀rọ̀ máa rí máa rí sẹ́yìn òsìsí tó máa ń tọ̀ àlùfíìlà àti wàlúbọ̀rùkà wọn náwó àwọn aládàáda alẹ tó kún yẹlẹyẹlẹ kékeré wọn wọn náwó aládàáda alẹ tó kún yẹlẹyẹlẹ wọn náwó kálukú ọmọ wò ni subhana wa eléyà fi hàn yìí wọn lè tẹsán àwọn tó sẹkọọ wọ àlẹmú bí màlẹ àhọ ẹ má kọra yín ọ lọrọ ń pa yàrá ṣùgbọ́n tí wọ́n bá fi mí léèrè tí wọ́n bá fi wọ́n náà léèrè ìgbè lánàá ó lọ tẹ̀lé sunna anabi wa muhammed sallallahu alayhi wa sallam ó ti wọ́n fi lẹ̀. àmọ́ sunna yìí ó tún sọ in order láti rí dájú wípé náà mọ̀ tẹ̀lé mo kò gàtà kí ni mo kò gàtà mà. ẹni tó tẹ̀lé sunna kò nígbà kan tẹ́lẹ̀ yọ̀ọ́ máa dókòó tẹ̀tẹ̀rẹ̀ yọ̀ọ́ máa lọ kó dáa lẹ́kọ̀ọ́ torí pé ọmọ ẹlẹ́lẹ́ fún torí pé ọmọ ọmọ bó ló tẹ̀sí lọ ìyẹn má bí ó tẹ̀sí lọ mọ kàrí tí mo ń tẹ̀lé súnà súnà ò mọ torí pé kìí sàìmọ̀ kan wọ́n jẹ súnà ìmánì wọ́n lò ní Islam tọ̀kí wọn abẹ́lò láti mọ̀ ní Islam wọ́n ní súnà ní Islam Islam ní súnà ìdá àmọ́ nù rẹ̀ tó kankan àti láwa ní súnà bẹ́ẹ̀ mọ̀ pé yóò dá ìmọ̀ kan jọ kan torí pé lómi náà tá a ti dáhùn gbàgbé àti ṣe súnà ìwà wọ̀ bá àwọn ìlú ju ti fìrà àwọn àlọ́ àbá ti jọ ń dé àbájú ṣe fáwọn ìlọ. wọ́n rò pé súnà ọ̀wọ́ ló wà wọ́n rò pé súnà ọ̀wọ́ ló gbàgbọ́ wọ́n rò pé súnà ọ̀wọ́ ló ọ̀rọ̀ kan tá à ń sọ lẹ́nu kò sí kankan láyé tó ń ṣe wà láì súnà ọ̀wọ́ rẹ̀. kátó náà mú ní abala kan káwá fi ẹgbọ́ pọ̀ sí sílẹ̀ ká máa wá wò kí ẹni yòókù ní ìsìtọ́ba ti rẹ́ni kẹtẹ́rẹ́fẹ́ wò tiẹ̀ wọlé ó ti fojú wo gẹ́ẹ́ ìmọ̀ ṣẹlẹ̀ adé ṣẹlẹ̀ ẹ ti fojú kọ́mọdáìdì ẹ̀ kàn sọ bí gbàdúrà kí dídá nínú ọwọ́ àlọ́wọ́ yìí kẹtọ́ bẹ́ẹ̀. wàrà ó lè jẹ́ ikú òun gàgàgà tẹ̀lé súnmọ́ ìwọ̀lọ́ tó lè jẹ́ pé àtìsé tiẹ̀ ń fẹ́ tó fìyà rẹ̀ nínú lẹ́tọ́ bá ṣùgbọ́n àwọn kan bẹ tí wọ́n náà tẹ́ òkú lọ pé ẹ ọ̀gá torí ẹ̀ àtẹ̀mí àtiwọ́ ìpèníjà ńlá ti tún nàlẹ́ fún àwọn láàyè kárí pé bá a ti ṣe hàn ní gbangba bá ń tẹ̀lé súnà nínú àwọ̀ wa kò sí kó dé nù wà wa kó dé nù tẹ̀sìn wa kó dé nù àdìsọ́kàn wa torí ẹ̀ wọ́n ti kọjú nípa kíni àkéyédẹ́tú ahli sunnati wal jamaa'ah ẹ wò irú ìta ń kọ́ ní ọlọ́sọ̀gbò àkídà tó wà fún sẹ́yà tí sẹ́kù Islam níbi gbogbo ẹ̀ àkídà wà lù sùn náà ẹ dákun pé gbogbo dáàbì ń kà láti jọ pé gbogbo ẹ ti pé tiwa lára kọ̀dájú ìtumọ̀ bá gbọ́dọ̀ wà mọ́ nítorí pé tá a bá wá náà á tètè máa tún ara wọn débi wọn ò nídìí láti sọ fẹ́ nìkan wàláì tó bá ti lọ sórí bó ṣe wù gbogbo tí ń sè sọlẹ èmi náà ti ń bẹ lọkọ lóde rí bí rẹ tòtò bẹ́ẹ̀ máa ń fi àwọn èèyàn pẹ̀lú wáyé yàtọ̀ sí kókẹjọ rọ lásán nígbà tó bá yẹ wọn náà wò wọn rí pé sọlẹ ti bọ fún ìdìkan ọ ti bọ bò mí. ní ìyẹn tó ń dàgbà wọn ń tò róró ogbomi nínú kẹ́yì ọkùnrin róró sí lórí ọ̀tá fún alóko òróró alùsùn náà sí ẹ̀rọ àkùnrin alùsùn náà sí lórí àbẹ̀sán bẹ̀rẹ̀ sẹ́ alùsùn náà sì náà ní alihamudulilayi fún yín ní id card àbẹ̀rẹ̀ náà fún ibi tí alùsùn náà bẹ́ẹ̀ ọgbọ́n rẹ̀ fún adúpẹ́ sọ̀rọ̀ torí sábà máa fún ẹ̀mí náà òsìkò kọ́ńtẹ́tì náà ẹ̀sán bẹ̀rẹ̀ sẹ́ tó sì ń dírin sẹ́ tẹ́sí bẹ́ẹ̀ sẹ́ tẹ́mátì sọ̀rọ̀ láàyè láàyè alùsùn náà láàyè sẹ́ kó lè ní gbégbé náà ní àtàlẹ ìní àtàlẹ torí ẹ èèyàn gbọ́dọ̀ sẹni tó ṣe wípé ó gbìyànjú ló di wọn bó ti lágbára mọ láti rí kó pàtó náà nígbà Muhammad sallallahu alaihi wasallam má eléyìí ní ọ̀ràn wa lọ obìnrin náà òní ọ̀ràn wa lọ káwọ àti àjẹ mùsùlùmí tá à ń tẹsán ká mọ sọ ẹsìn di níta fẹẹ fi wọwọ torí pé ìfi wọwọ ni ló bí ọ̀pọ̀lọpọ̀ sáyẹn so àwa láti lè sọ àtàwọn èèyàn míì náà táwọn náà bá rí ọ̀nà tuntun wọn lè sọ torípé lè lọ bá wọn a ní àṣẹ̀ṣẹ̀ ńgbà kan sí àwọn lẹ́tà tó máa ń kó ránṣẹ́ láti nàìjíríà bí especially sí jamiu islamiyya wọn ní ká bá wọn ṣiṣẹ́ lórí àwọn lẹ́tà ká categorize nǹkan tó ń tọrọ so àwọn lẹ́tà èèyàn rí i gbogbo ẹ̀ ó kọ́ wọn ní owó ẹ̀ wọn ní owó ẹ̀ so torí ọ̀pọ̀lọpọ̀ àti rí gbogbo lẹ́tà ká gbogbo yìí.